are you tackling me. aróde yọ ní kò sí kò sí ẹ̀ sí ní máa ẹni ọjọ́ jímọ̀ jẹ́ kí n tẹ̀ bèrè lọ́wọ́ Ìbírò ńkẹ́ o. ṣebí máa lọ jímọ̀ Ìbírò ńkẹ́ lọ jímọ̀ o. mo lọ jímọ̀. Ìbírò ńkẹ́ o lọ kí jímọ̀. mo lọ kí jímọ̀. òkì bọ̀dà jímọ̀ ló lọ kí. bọ̀dà jímọ̀ bọ̀dà jímọ̀ ló lọ kí òkì jímọ̀. tó bá tó bá dijọ́ sátidé. ń gẹ̀ẹ́tì rẹ̀. tó yẹ kó o sinmi fásálà àtù. máa táṣìírí mi fáwọn aráalé máa mú ẹ. níṣó náà máa mú ẹ ṣó ti gbọ́ ń gẹ̀ẹ́tì rẹ̀ ẹ rálẹ ẹ má dá níkẹ lóhùn ó kọ láì kó máa tánìṣì méjì mi ní ọmọ dáadáa mi ẹ má dá lóhùn bí ẹ bá láì kìpa sí kọ́ fún orí àga ọ̀kan pìyẹ̀ o wa báwọn kékeré wà. màá mú ẹ ó dẹ́yìn ètò fẹ́mi àti. dáńsò ńlẹ̀ tó bá pati ń sìn tẹ́ bá pè mí máa kọ́kọ́ béèrè pé irú aṣọ wo lẹ mú tó bá ti jẹ́ àwọn ṣàgbẹ̀ lójú yòyò ṣáná wọlé ṣáná wọlé ẹlẹ́gùsí spender ah. àwọn aṣọ tó jẹ́ pé ọmọ amú nine fifty lẹ́kọ̀ọ́ ó ah. wà gbélé ní three five yẹn èmi ìbá yín rà kì í ṣe pé bóyá mo bínú o ó máa ń rí àti lára tèmi ni bí n bá ilé wọ̀ tí n bá lọ sí patí tí mo máa fi dé báyìí gbogbo ara mi máa ṣe kí ni gbogbo ara mi máa sú ni torí náà tẹ bá ti ya pèmí sí patí tó bá jẹ́ pé ẹ̀ máa ń kàrá gidi màá yà wọ̀ nǹkan tí n bá nílé màá yà wọ̀ lọ torí náà ah, expensive ní torí náà irú nǹkan tó bẹ́ẹ̀ lára mu o gbọ́dọ̀ mọ̀ àsìkò tá rẹ̀ ẹ bá ń sún sí kí làwọn àkíyèsí tó ṣe lómi àwọn obìnrin pàápàá jùlọ àsìkò tá fẹ́ ṣe nǹkan oṣù wa àsìkò gbà yẹn gbà mí ojú máa sú gbà mí ara wa máa wù jọ ṣé àsìkò yẹn nìkan ṣe má bọ́dà láti sọ pásìkò gbà yẹn ló fẹ́ máa lọ wá kírìmù kan wá ọṣẹ kan ó ti mọ̀ pé nǹkan tó ń ṣe lásìkò ìgbà yẹn òun ló fà á kò máa mú mi kó ṣe kí ni kó fara eléyìí á jẹ́ kí ni á jẹ́ kí àwẹ̀ kó padà sí àsìkò tí ipò tí ó wà àbí kí ló ní mo sọ adébíkẹ́. bẹ́ẹ̀ni o parọ́ àti wípé oúnjẹ ṣe pàtàkì ó ṣe kókó kókó kí n ṣe gbogbo nǹkan tá a bá rí náà ní ká máa kó sọ́ọ̀fù wọn mú wọn mú wọn mú gbàdẹ ṣe máa ń ṣe àwọn oúnjẹ wa ó ṣe pàtàkì ó ṣe kókó torí pé lóbi tó bá fẹ́ sè ẹ̀fọ́ wọ́n ti kọ́kọ́ fomi gbóná wì wọ́n ti kọ́kọ́ fi bó gbogbo àǹfààní ara ẹ̀ dára àbí kí wọ́n kọ́kọ́ bọ̀ lórí iná wọ́n kọ́kọ́ bọ̀. tábà sì fẹ́ fomi gbóná ṣe wì kẹfà jáde lẹ́ẹ̀kan náà ni. kámọ̀ torí tábà ti ṣàn dáadáa tá a ti ṣàn tí gbogbo àwọn iyẹ̀pẹ̀ tó wà náà tó ti lọ ẹ kàn dá sínú ata ọbẹ̀ yín kẹ́ ẹ rò ẹ má jẹ́ kó pẹ́ náà ohun tí èròjà náà tó máa fi ṣe ara wa ní oore ní àǹfààní nìyẹn ṣé wàá rí àwọn kúrọkúrọ gbogbo tá à ń sọ yìí mm. ah, èmi ni gbogbo àwẹ̀ àwẹ̀ mọ́ àbí àlò omi gidi láti fi fọ ara wa mọ́ ó máa fa kúrọkúrọ àbí káwá wọ àbẹ̀tẹ́lẹ̀ wa káwọ́ bíi ọ̀sẹ̀ kan. àwọn bros nìyẹn obìnrin mi máa ń ṣe wọ́n máa wọ kọ́ um, ah, bèrèkí àwa ìfẹ́gbà yẹn gbọ́. tòótọ́ ni bèrèkí àwa bèrèzí àwa dèdè bèrèzí àwa kọ́mú kọ́mú kọ́mú a máa wọ kọ́mú ẹyọ kan lọ́jọ́ méjì mẹ́ta mẹ́rin ó máa fa gbogbo orú nǹkan báyìí sára wa àwọn aṣọ wa tá a bá wọ aṣọ lẹ́nìí tó bá yẹ pé kó ìdọ̀tí ẹ jẹ́ ká lọ sá àwọn obìnrin míì wọ́n máa wọ kọ́mú ẹyọ kan ọjọ́ mẹ́ta mẹ́rin márùn-ún wọn ò tẹ̀ tún ní ìfọ̀ wọn ò tún ní pààrọ̀ ẹ̀ pé kán wọ òmùrìn àgàgà wọn tó bá jẹ́ pé wọ́n tẹ̀ kúrò ká máa wọ kọ́mú dúdú. Hmm. torí yóò tètè ní dúkìá ìdí ààrẹ ọjà rántí bọ̀dá mi gbogbo ìsàlẹ̀ báyìí gbogbo mo rántí gbà tí wọn báyìí sọ̀rọ̀ bọ̀dá o. jẹ́ sọ̀rọ̀ bọ̀dá mi bọ̀dá mi tóun bá fẹ́ fẹ́ ọmọ tóun hmm. bá rí kọ́mú ẹ̀ tóun bá ti rí pé kò ní kọ́mú white àbí kọ́mú pink àwọn kọ́mú tó jẹ́ pé ó jẹ́ pé wà á máa ń tí jẹ́ pé tí ó bá dọ̀tí wà tètè mọ̀ alóye àti mọ̀pọ̀ bù ni òun yà nífẹ̀ẹ́. mo <laughs> rántí gbà tí mo wà lọ sẹ́ẹ̀lì ní làpàlàpà bá lọ mú sísara kan lórí kinní tàwọn yìí. Eh! <laughs> mo ti máa sọ pé à sínú lágbájá ẹ ẹ fọ́ kínní yìí tó nígbà tèmi tẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní grow kínní tá ń sọ yìí ó pẹ́ díẹ̀ so ìgbà tí ìyá mi máa kúkú lọ ṣàìsíkólé dẹ̀ ní ìtètè máa ṣó orí mo ṣe gbẹ mami bá lọ sọ́jà ló bá lọ kó àwọn scent kínní kan ó tún àwọn scent models yẹn mm. wọ́n bá mi kó o tó yẹ pé tèmi gan bá wọ báyìí kò wù mí kí n tiẹ̀ wọṣọ lé lórí ṣùgbọ́n senior mi yìí dúdú ni kura àdẹ̀bí bí àwọn brown nígbà tí kíni bá wa mú ló bá jẹ́ orí rìn dé gangan ni làpàlàpà yẹn lábàá máa kó toothpaste yá a máa kó toothpaste yá a mú ẹpin a fi ha orí kíni a rí ọ̀hún a sì máa ní àti help me to scrub it toothbrush àti toothpaste a máa fi hàn àwọn obìnrin mo gbà níyànjú ẹ jẹ́ kí ìmọ́tótó kó pẹ́ ìmọ́tótó máa yẹ kára jọ̀ lọ o bó bá lè wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ owó tẹ̀ ní bó bá lè wẹ̀ dáa fomi gbóná wẹ̀ èmi á máa wẹ̀ lẹ́ẹ̀mẹrin lójúmọ́ ní báwa yẹn èmi ò lè wẹ̀ lẹ́ẹ̀mẹrin lójúmọ́ èmi á máa wẹ̀ lẹ́ẹ̀mẹrin àtikọ́rú máa mú mi. ọmọ mi ni mo ti rí kẹjà rọ ní. wọ́n ló mọ̀ kò sí ni bí òjò yẹn ṣe lè rọ̀ tó ń wẹ̀ lálẹ́ báwo ni ó ṣe wọṣọ látàárọ̀. ọlá tó rira tó jò bá rọ̀ èmi ò lè wẹ̀. èmi á wẹ̀ pátápátá yín lomi gbóná. mi ò lè fomi gbóná wẹ̀ lálẹ́ mi ah. ì ní sùn ó máa pàpà mú mi ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọmọ pé lọ́jìkì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mm. èmi ò lè wẹ̀ tó tù bá mu wá ní pé kí ni mo máa ṣe máa rí i pé mo fọ àwọn ibi tó ṣe pàtàkì tó hmm. ṣe kókó àwọn ibi tó hide àwọn ibi tó pamọ́ lára máa fọ ìyá àdùkẹ́ abẹ́rẹ́ pé ah ṣé òun wẹ̀ ni máa ní mi ò wẹ̀ o hmm. mi ò lè parọ́ tán pé mò ń wẹ̀ o torí nígbà tí wọ́n bá bọ́ sí yà wọ́n ṣàdé pé mò ń fi táwẹ̀lì lu gbogbo ara rárá mi ò wẹ̀ mo fọ àwọn ibi tó ṣe pàtàkì kódà gan mo máa tún fọ ẹsẹ̀ mi dé orúnkún hmm. torí pé mo ti jáde lọ erukuru oríṣiríṣi máa fọ ẹsẹ̀ mi dé orúnkún àwọn ibi tó ṣe pàtàkì ẹ fọ gbogbo bíbà yìí dé bíbà yìí ẹ wá lè wà mú tó wẹ̀ kẹfí sómi kẹfí nu gbogbo èmi ni abíyá abẹ́ ọmú wa ojú ara wa ẹ jẹ́ ká máa fọ ẹ wá dé ibo tán mú mi ẹ̀bí kékeré kan kìnìún kan lè pa gan ibo tán mú tí ò bá sì mọ́ tí ò fọ ara ẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó fọ ṣó yẹ so omi ta tún fẹ́ fi wẹ̀ náà ẹlòmíà ní à omi òjò lòun fẹ́ lọ fi wẹ̀ ṣé omi òjò yẹn mọ́ kò ní ta wíńdí nínú. a ní mo ti wẹ̀ mo ti wẹ̀ ní òjò tó ń bọ̀ <laughs> eh, gbogbo ìdọ̀tí aṣọ ara wa yẹn ó ti ṣe mọ́ wa lára ẹ jẹ́ ká fomi tó dáa ká fi omi omi omi ó ṣe pàtàkì ó ṣe kókó nínú bá a ṣe é mú náà àti bá a ṣe fi ń wẹ̀ lára wa omi ṣe pàtàkì ó ṣe kókó. ẹ wo àwa tá a lọ́mọdé ńlé àwa lọ̀rọ̀ kàn ẹ ṣáà